akam kí ló tó bá ṣe mi fídíò. ọ̀dà má bínú sọ́ọ̀sì nísìn ṣé wàá ṣe nísìn hm? ẹ jókòó dáadáa tí àkókò bá ti ń kọrin kó máa bá kọrin tó bá ti bá kọrin a máa bínú ok sódì ni mo sọ fún ẹ ok Yakub kò ṣe. now i think i would like you to sing a song about home. home. oh my home hey oh my home hey we song má gbórin jẹ́jàre Sensalakini ní sùúrù jàkùn ní sùúrù Sensalakini. Kamil. Kamil. Kamil má bà orin jẹ́ fún wa jàre kí ló dé. Adam jókòó dada. Ok Adam wá jókòó dada. Yakub ní sùúrù. Ní sùúrù. Adam. Okay. Come me, okay, guys, how are you? How? da, how? Da, Miss Obrigado, how, how are you? Really good. Really good? Really good? Really good? Hey! I, don't want noise. I don't want noise. Okay, now I want you to sing a song about home. Oh. oh, my Wow. Wow, ẹ pàtó fúnra yín. Tani kọ́ ni dada. Ó gbìyànjú, ó gbìyànjú. Now, I want you to sing a song. Uh, ẹ má ẹ má jẹ́ kí n sọ òyìnbó nísìn. Mo fẹ́ kẹ́ ẹ kọ orin tó ní ṣe pẹ̀lú ilé. Ilẹ̀ mi, ilẹ̀ mi, ilẹ̀ mi, ìbàwọ̀ ni máa rí mi, ìbàwọ̀ ni máa rí mi tán ẹbíkan ní bàbá ìtẹ̀bí. wàá ẹ pàtó fúnra yín ọmọ olúwo ni yín. Um, Ṣakí. Mi gbọ́. Ṣakí. Ó yẹ kọ́ni tó ní ṣe pẹ̀lú Ṣakí fún mi. Ìlú mi, ìlú mi, ìlú mi Ṣakí. Ó dára, ó tóbi, ó lẹ́wà púpọ̀. Kò síbi tí mo lọ lọ́rùn rẹ̀ á yẹ. Tí mo lè bá bẹ́ẹ̀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 ọmọ yorùbá lẹ́mí o.